Tami. fẹ́ ká sọ̀rọ̀ lójú ìyá mi ni mo ṣe pè é um, you know um, in life nǹkan ẹ̀kọ́ tó constant náà ni change uh, anyway uh, it's a step further wọ́n ti transfer mi lọ sí Port Harcourt. ìgbà ọlọ́ṣẹ̀ yẹn fún ètò ìṣẹ́ sọ fún mi sí. mo kọ́ rọṣẹ́ wa náà rọṣẹ́ ológun bó ṣe rí nìyẹn anytime tó bá ti pè ọ gbọ́dọ̀ jẹ ẹyin it's not something to worry about gbàjẹ́ pé bóyá àníyàn má bá ní má sọ̀rọ̀ a ní fóònù a ní nọ́mbà ara wa náà look down no problem but ọ̀rẹ́ ọ̀rọ̀ oh, iṣẹ́ tí mo bẹ̀ sọ ń kọ ọmọ ẹgbẹ́ kò ṣiṣẹ́ lọ́wọ́ mi náà i need to leave. Eh, mo fi ẹ sọ́kàn a máa wá nǹkan ṣe sí i èmi náà ṣì ń bá wọn lọ sí pípọ̀ láìpẹ́ láì jìnnà máa rí iṣẹ́ náà wọ́n ní kó lose hope iṣẹ́ máa yọjú iṣẹ́ alálùbáríkà gan ló máa wá then <clears throat> ibi tí mo lọ náà jẹ́ pé ibi tí ò lè ah if you need anything bá mi sọ̀rọ̀ pè mí náà ah pè mí kó bá mi sọ̀rọ̀ tó bá lè ṣe lágbára mi bá ká èmi náà ṣe ọlọ́run ló ń bàṣírí everybody. Eh? gbogbo yín pè mí lọ́rẹ̀ ọ̀rẹ́ yìí everybody ló mẹ́kò jù mí lọ. guy wọn ò fi èjì ṣe é ṣe bá jọ lọ school ni a lè ti jọ common olùbọ so a ti dọ̀rẹ́ náà nìyẹn ah, kí ló jẹ́ tó ń ṣe báyìí náà mi láìka àwọn patterns fẹ́ máa lọ yẹn ọ̀rẹ́ mi ni ẹ́ ọ̀rẹ́ mi ni ẹ́ pàdí mi ni ẹ́ ẹ̀jẹ̀ mi ni ẹ́ ó yẹ má worry if you need anything pè mí let's talk about it whatever I can I will do just tell me no ṣùgbọ́n. oúnjẹ mo gbé síbí báyìí látẹ̀kùn tó jẹ kí ló ṣe tó ń ṣe báyìí nà. mo dẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ o nǹkan tí ò tó ń bọ̀ wá ṣẹ́kù o. orí ọ̀la ìgbà wo nìkan tí tó máa tó ṣẹ́kù gangan it's over three years wo mi wo mi live life mi tí ó Jackson tó ń fún mi tọ́wọ́ kọ́bọ̀ ìwọ náà lélẹ̀ tó tún gbóúnjẹ wá fún mi ṣé wọlé ẹkùn máa gbẹ́ bìtì wá fún mi ẹ́ ọlá ẹ àtọ́lá Jackson mo fi mi if not bẹ́ẹ̀ máa ti máa tọrọ jẹ. mi jẹ mo takọ àṣìdá yìí lágbára Ọlọ́run bó nǹkan tó ń pa ẹlẹ́kùn máa padà wá di ẹ̀mí lágbára náà gbogbo àdáwọ́lé ẹ̀ máa yọ iṣẹ́ rẹ̀ ó ní tọrọ jẹ hmm. mímú òdẹjọ wá jẹun wá jẹun. Búrọ̀lá, ṣọ́rọ̀ oúnjẹ ló kàn Try manage. Jọ wá jẹun jọ. Mi ò jẹun. Mo tún jẹun. Mo má jẹun gbà yẹn náà. Mo ah, ti sùn mí. Mi àgbẹ̀yẹ̀ pé mi ẹsẹ̀ náà jọ wà ní wàhálà yìí. ìgbà tó bá parí sí mi lọ́rùn. ó yẹ kó understand feelings mi. na má bínú má bínú jọ̀ọ́ kò sí wàhálà lẹ́yìn kó wà má jẹ́. òpin inú la fi ń gbé títa o ìyá tó jọmọ fógún ọdún oṣù tó ta mọ fọgbọ́n oṣù o bí ò pa ọmọ á padà lẹ́yìn ọmọ ni. Ah, My friend, my dear. Ìgbà tí mo ń bọ̀ mo pàdé ọ̀rẹ́ mi kan. Ṣé níbi tó ti lọ ṣe nǹkan náà àbí báwo? Ó ti ìgbà tí mo ń bọ̀ mo ṣáàyè tẹ́ni yẹn ṣe pọnpọnpọn lẹ́yìn mi ìgbà tí màá fi wẹ̀yìn ó di láǹre. ṣé láǹre yẹn ṣẹjọ dàgbà ládùúgbò ni àbí ẹjọ lọ skul. láǹre máa ti ẹjọ lọ sí primary school ní kékeré so nígbà yẹn ó dà mọ́mí ẹ kú ọ̀n parent ẹ ṣaláìsí and then ẹ̀ eh, ń pẹ́ ní láti mú kúrò níbi tó wà tẹ́lẹ̀ so láti ìgbà yẹn mo ti lose contact ẹ̀. okay okay okay okay. but tó bá rí láǹre sìn my dear láǹre is a money láyé ti ní burúkú owó. Ah! ṣó ṣàlàyé situation tó wà on ground fún ṣá. màá rí ẹni tó lówó mi ò ní ṣàlàyé situation mi fún. mo ṣàlàyé everything mo jẹ́ kó mọ̀ pé yà ń jẹ mi o. gidi. èmi ò ṣáà lè fi ọwọ́ tó ń dùn mí kí n fi sábẹ́ aṣọ kò possible. Ah! because èèyàn kì í fara pamọ́ fẹ́yàn tó bá máa ṣàánú fún un. àbí. ẹ kí lẹ wá jọ sọ kí lẹ jọ conclude sí ẹ kí ni ó ní o máa ṣe. ọ̀rẹ́ ṣe ni pé ó fún mi nọ́mbẹ̀ wọ́n ní kí n kùn un. ṣó ti wá pe nọ́mbà yẹn ṣé nọ́mbà yẹn lọ ṣé ohun ẹ̀ ló gbọ́. kí ló dé tó sáré pè mí ní pé ìjayà bẹ́ẹ̀ yẹn báwo lọ́dọ̀ rẹ̀ tó lọ. ó ní pé weekend òun fẹ́ travel á dẹ̀ tí mo bá tó máa dé. so orí nǹkan kan ṣe fún ẹ báyìí. ẹ ó fún mi ní hundred hundred thousand ṣé kò fún ẹ níṣẹ́ ni pé kò tiẹ̀ wà ní pòsíṣàn kan kó lè má gbówó oṣooṣù hundred thousand yìí owó ni ò bọ̀. mo understand it ah. but ó promise mi pé tóun bá ti dé any iṣẹ́ tí bá fẹ́ ṣe anything tí bá fẹ́ start up òun máa provide ẹ̀ fún mi. <sighs> díẹ̀ náà tó nù nǹkan ní nǹkan kí ni ìwọ wá rò pé lè yẹn ṣe ń sìn. nǹkan tí mo ṣe tó tó rẹ̀ pẹ́ náà nìyẹn bí mo ìwà yìí mi ò tiẹ̀ lè ro anything bóyá ìmọ̀ àti àmàjọ wá àkọ́tà lè fi owó yìí ṣe. mo mọ̀ pé o ní business idea dáadáa mo mọ̀ kò lè ro nǹkan kan so kò ro jinlẹ̀ kí lè ro kò lè fi ṣe. ó jẹ́ má pa ọ̀fun ẹ̀ kò sí nǹkan kan lórí mi ìwà yìí but gẹ́gẹ́ bí ọtí mo lọ study ní school ó yẹ kí n lè come up with one or two things lórí mi ṣá máa máa try láti come up but ìwọ náà ti lè fún mi ní àwọn idea kan ṣá má yẹ kí n tẹ bí mi ṣe wà yìí ní ti ẹ tí lè rún wọn kan rí mi ò boot rárá bó sá lọ rí project supervisor mi um, bóyá kí n tó dé ṣọ àwọn máa tẹ̀sí ro bóyá méjì mẹ́ta ní máa kó yé ọmọ pàṣẹ máa ọmọ pẹ̀lú nǹkan kan. Mm-hmm. May your soul rest in perfect peace. I miss you, mommy. Mommy, ló máa ń sọ pé kéèyàn ṣe bí ó ti mu. Ṣé bí ó ti mu? Ẹlẹ́wà ṣàpọ̀. Yes. Ṣé bí ó ti mu? Ẹlẹ́wà ṣàpọ̀ ẹ mo máa ń gbọ́ tí àwọn àgbàlagbà máa ń sọ kínní yẹn pé ah, kéèyàn ṣe bí ó ti mu ẹlẹ́wà ṣàkun nǹkan tèmi understand ẹ̀ sí ni wípé kéèyàn má kọjá àyè rẹ̀ kó ṣe níwọ̀nba tí agbára ẹ̀ ká ohun tí ọwọ́ èèyàn tó kó má fi gàngàn fà á eléyìí tó tí ì yé mi o. ibi tèmi gangan lọ nìyẹn màámi wọn máa ń tẹwà wọn dẹ mọ ọ ṣe èmi gan fúnra mi mo good nínú ẹ̀ mm. so kíni tá a bá package ẹ̀ tá a bá ṣe ìnáwó jẹ́ pé ó máa wà really nice ẹ pé it will be spicy kò sí ni àwọn èèyàn máa fẹ́ rà. Mm. ó dẹ̀ mọ̀ wípé èmi ní idea catering. you see you see ìwọ ní idea catering èmi mú ìwà ń ṣe tá a bá kó méjèèjì pọ̀ everything máa ń mm. lọ sínú ara wọn. ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni hmm. ká ṣe bí a ti mọ. Hmm, làákàyè ò ní jọba gbogbo nǹkan tó bá dáwọ́ lé a máa yọrí sí rere ọlọ́run àfọ́ ẹ lọ́wọ́ ṣókè ó ní rògùn ìṣẹ́ ò ní rògùn wàhálà gbára náà. àti owó náà. so báwo ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí i. mi dé. gbàládùn la mú lé sí. when everybody coming around it doesn't mean nothing. aláta ló ní tòun ọ̀tàn. this is the way. ṣáà tó ń ṣúwèé. ilé wa ṣàbọ̀n. ṣé tékèwé lẹ́fẹ́ abẹ́fẹ́ jẹ́ ń bí so báwo ni kí n ṣe ta ok sir fifty hundred hundred naira ni sir. búrẹ́dì méjì lẹ̀ mú ẹ wá fífínà lẹ́ra ebi òun náà lè kọta yẹn pé ebi ò ti mọ kọta wíwá mi kà ní mo rà. ọ̀tọ̀ náà ni kọta bá ń bá fẹ́ mi. mi ò wá ní láìlọ́ọ̀nù láìlọ́ọ̀nù tuntun. Bravo. Ah, what's up there? Ẹ ṣe kìí. Má wọ̀rí, ó ṣe tó wá, fún àyìnà dúpẹ́. Wo fine fine fine bẹ́ẹ̀dì tí mo ṣẹ̀ṣẹ̀ gbà láàárọ̀ ìrere ó pọ̀ ju báyìí lọ mo ti ta ẹ̀wà gan wa pọ̀ mọ́ ọlọ́run tẹ̀ ló bá mi ṣètò ètè dé so mo ní láti lọ gẹ́ẹ̀tì ẹ̀wà a máa jọ ṣẹ̀wà yẹn ni o. bá dẹ̀ ti bá mi bọ́ kínní kò bá ń tajà kí n tó dé o. ẹ mo mọ̀ tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yin ọmọ bóyá ń ta o. kò sí wàhálà mi ò ní pẹ́. ẹ̀rọ àṣàmọ́ ẹ̀rọ àṣàkọ́ ṣùgbọ́n fún ọ. vinegar ẹ̀ka ọ̀sán ẹ̀gbọ́n wọn. bẹ́ẹ̀ wà ó mọ́mí. mọ́mí wo ló ń wá èmi mò ń tẹ̀wà wá síbí báyìí. ẹ kó sí lọ́jọ́. mo fẹ́rẹ̀ wà ó mọ́mí fẹ́rẹ̀ wà. èmi ni kémi kó sí wá síbí báyìí mò ń tẹ̀wà. ẹ̀wà èlò ló fẹ́ rà. ọkọ yẹn ṣé ṣé ká yọ pé ẹ̀jẹ̀ tí aróde ni àbí ẹ̀mọ́ kọ́tẹ̀ ṣe. ìmísẹ̀ tí aróde. tó tọ́ nínú àwọn cook fìlà wọn máa ń gùn fìlà tí ìrẹ̀bí ti kérúbù ẹ kọ́lẹ́ tẹ̀lé ẹ̀wọ́ kú ẹ̀wà ẹ̀jẹ̀ yẹn ìbò bẹ́ẹ̀ sick ọ̀gẹ̀ tí wọ́n wà mí. ah high blood pressure kò débi ọkùn mi yẹn máa gbọ́ máa gbọ́ wàhálà yóò gbóná wàhálà yóò gbóná wàhálà yóò gbóná. kí ló kí ló ṣe náà ṣọ́run ẹlẹ́wà nàbí wọ̀ ló fẹ́ rẹwà. mẹ́rẹ̀wá mẹ́rẹ̀wá. wá wá ó dà bó ti tẹ. yéè. ó ti bẹ́ ju èjẹ lọ wàá yẹ tẹ. ọkùn mi ọkùn mi agbẹ́pẹ́ ìyá yín tẹ̀wà ẹ̀wà ló pa ó yẹ pé ẹ̀yin ọkùnrin ìyàwó ẹ̀yin ìyàwó ló tún tẹ̀wà wà lẹ́tẹ̀lẹ̀ kò ní dáa fún ṣẹ̀fí tó wà ogun tí àwọn client mi ò fi ní sanwó kò ní ṣẹlẹ̀ ẹ ọkú nípa ọ̀rọ̀ àwọn client ṣé kò ní pa àwọn client yìí wáyé pé ọkú ẹ máa tẹ̀wà blue lẹ́tọ́ wọ ọkùnrin ṣé ẹ lè sọ̀kan méjì tí ewé ń dèdè wá. ẹ má ké o yé. o ti tẹ́ tán lẹ́nu báwo rí. yé. yahoo beef yahoo beef ọkùnrin. Bala. Má má jẹ́ Yes. hello. hello baby mo ti ń try number ẹ látàárọ̀ not reachable. wo má má bínú ni mo mo ẹsẹ̀ dé láti ibi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ mi. Um, báwo lọ́jà. o adúpẹ́ o babe guess what. you know i'm not good at guessing um, mo kẹ́ mo good kí ni ẹ sọ fún mi. ìwọ kò gẹ́ẹ̀sì náà. you know i'm not good at it sọ fún mi náà okay okay wo gain tí mo make in first day was six thousand naira and he needed ju tanolo. lọ. are you serious? No. Oh, i'm so happy to hear this lágbára ọlọ́run iwájú iwájú ló máa máa lọ. àmì o. lágbára ọlọ́run owó onírẹ̀yìn mọ́ o. àmì. wẹ̀yìn ẹ̀ wò kí lórí ajé ló ń tẹ̀lé ẹ lẹ́yìn ajé a máa fi ilé ẹ̀ ṣe ibùgbé. ṣé a máa ń dẹ́rù pa mí. I want to attend to something. I'll be right back. Okay, father. ṣùgbọ́n. <laughs> Kò babe, kò sí wàhálà. Ó I love you. Yeah, I love you too. Ìyá tó jọmọ fógún Wow. Oṣù tata ta ọmọ fọ́gbọ́n oṣù o. Bí ò pa ọmọ á mi àgbà tún o. Alpha We don't land for the area. We them boys. To the boys in the area, oh. We them boys. We don't land for your area. We them boys. IGTG. Ah, ó tutù ni. Ẹ má bínú máa kó sómi tó tutù, bọ́ mo lè bá yín gẹ̀ẹ́tì tó tutù. Bó dẹ̀ jẹ́ dírínkì náà lè fẹ́ kó sí wa. Ẹ má wọ̀ ẹ má wọ̀ ẹ má ṣe bá yín fífẹ́ mu. Ẹ But uncle, ṣé kí n má Ah, ẹ mú oúnjẹ ọkùnrin kùnrin bíi ti yín èmi gan tí mo jóbìnrin mi ò lè ṣe kórìṣì tó yìí à ẹ̀ ń try o ọlọ́run adé túbọ̀ máa gbé yín lọ́wọ́ sókè ṣé ti rí ẹni tí ò bá kí ń jẹ ẹ̀wà rárá tí ò láìkẹ́ tó bá fi ẹnu kan ẹ̀wà yín ó máa wíṣì láti máa jẹ̀wà lójoojúmọ́ ọlọ́run kò sí problem. ṣe hmm. hmm. ṣe wà okay. yeah i'm fine mo ti yó mo ti wà okay for today. ẹ̀gbọ́n. ok ẹ jẹ́ n bá yín wá change. ah rárá ẹ má wọrí o ẹ fi change ni. Ah, a ní ẹ ti wọ́ọ̀tì ẹ ti wọ́ọ̀tì ju gbogbo eléyìí lọ. ẹ fún mi five hundred. ẹ wo ẹ má wọrí jàre. ẹ ṣe gan ma o ọ̀rẹ́ ẹ take care tó dàbọ̀. ẹ jẹ́ tún máa rí yín máa o. Girigiri yare, girigiri yare, yara, yara, girigiri yare, girigiri yare, yara, yara, girigiri yare. Can I freaking call him back? Guys, kilo ló ṣẹlẹ̀? What's freaking happening? Only ní ká wá There are usually rules and regulations. Rules and regulations to guide the structure of that company or business. We have ours. We freaking have ours. Kí ló Why would you have to go against the rules and regulation of our business? Rascal kilo share. ṣe é? Alaye, ṣe ti land ṣe mo lè Go ahead. No too they blame me now i no be picking. i know wetin i the two. if i no ask smart can n jẹ́ a yẹn with one leg. the man too threatening us na wetin you ló ṣẹlẹ̀ If they threaten us like say boy, I will be small picking. so when they check on mọ̀ i no kill him now. i know the rule say we know dey kill i no kill am just move up. bá ṣeré mo jẹ́ money now. i know they blame me i no like him. Yes, yes, calm calm down nigga. Um, boss, the same make I hear. Wetin me I go talk with you? Rascal kan fi ṣe òwe Yorùbá tó sọ wípé tá a bá pẹ́ ní orí yín, iṣìkì iṣin Exactly. So ó kàn ṣe to the ní láti ṣe àdámọ́ mi. Bàbá, wọ́n mi kì í. Oh, I said. That. I hate spilling of blood. Okay, um, I'm sorry for going against rules. And èmi náà dẹ̀ kí n ṣe mi lè jẹ́ kí ṣùgbọ́n mi náà ó ní mo ṣe yín láyà bíbí akínyìn ní ibi tó ti máa kú mo ṣe yín lápá. Nǹkan jẹ́ fẹ́ jẹ́ I'm sorry. What's funny? Sorry lé lórí òní filament. baby. Yeah. So what is she posting me? Wow. Today is right. East Bow. I've been posted to Lagos. Wow. That's nice. Wọ́n rẹ̀ mi kan Suzanne, ẹ̀gbọ́n ẹ̀ òun ló influence wọn láti wọ̀ kẹsẹ̀ kò fún mi. If not, wo ilẹ̀ Hausa ló máa ti bá mi. So ìgbà wo ló ń o máa máa lọ báyìí? Mm, in two weeks time mo máa miss you o. èmi gan miss you already. ṣá máa miss you dáńtẹ́ afárá nǹkan. ẹ káàsán. ẹ kọ́rajà. yes ma. fẹ́rẹ̀ wà Okay, ok ma. ẹjọ bẹ ṣe ta fún mi jọ ìǹkẹ ṣe bá mi ta ọ ẹwà yín dùn gan-an. Ah. kò sí wàhálà ma mi ò change ọwọ́ mi èmi náà mọ̀ yín ṣe. owó yín dání thanks for your compliment ma ṣé wo rẹ̀ lẹ́fẹ́ ni àbí aláṣepọ̀. a ní ìtẹ̀ta fún mi lọ́jọ́ yẹn. o aláṣepọ̀ ni kò sí wàhálà mà kò sí wàhálà mà. mo kí yín o ẹ̀yìn sì ní fẹ́ kẹ́ bínú pé ìpàdé tí mo pè é suddenly ẹ̀ mọ́ bínú torí mo mọ̀ kọ́kọ́ ọ̀rọ̀ pé ó ti mọ exclaim pé Calling me, yo. suddenly ni bẹ́ẹ̀ ló sì yẹ kó jẹ́ inú ni ń bí mi láàrin èmi àti yín kò sẹ́ni tí ó mọ̀ pé eh, àwọn security wa ń fọkọ̀ọ̀pù torí tí security ò bá fọkọ̀ọ̀pù ni kò yẹ kí community wa yìí kọ́ láàkì ààbò àwọn èèyàn ti wá mọ̀ ń tan pé olè ń wọlé wá sóòsẹ́ wọ́n bójú wa jẹ mọ́lé olè ń wọlé wá wọ́n ń olówó ẹ̀yin ó ṣiṣẹ́ láti january december tó yẹ kó fẹ̀yìntì kó jẹ tọ́kì kílò kan láyọ̀ àtàlàáfíà lọ́jọ́ kérésì wọ́n ti kọ̀wé ẹ̀ lọ ìbànújẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ ṣe lanú lẹ̀bi ẹsẹ̀ ẹran ìgangan lèmi náà ti mọ lanú lẹ̀ tí n bá gbọ́ pé wàhálà tó ti ṣẹlẹ̀ nínú síìtì kan tá a bá wá fura ṣé àwọn gbogbo tó lè bá jí èrè ni tá a bá fura wọ́n lè bá a débi pé ìjọ tó ń bá wá tọkọ ò bá lówó wọ́n lè fẹ́ yín jáyà mọ̀ pé ó yàwó hmm kórí ibú má bàa wá ṣẹlẹ̀ sí i àmọ́ fi tètè pè yín kí la fẹ́ ṣe torá tó kéré tẹ̀ ń wò lójú jíjìn tí mẹ́kún sùn o ẹ má gbàgbé o èmi àti ìyá fásakin làjọ ń mórí lélẹ̀ lábẹ́ òrùlé kan kan wá wá kí n má lówó ẹ dákun ṣe ìyá àtọ̀dọ̀ mi ni kan wá fọ́ èyí mo ṣe ní ká pé àwa yúùtù tó jẹ́ pé àwa gangan lẹ́yìn ọ̀la àlú yìí ká jọ rò láàrin ara wa kí la fẹ́ ṣe bó ti ń sọ̀rọ̀ community wa yìí ń bà mí nú jẹ́ ó yìí ń bà mí nú jẹ́ ó. ọkùnrin ló ń ké sí. ibi tó ti ń mọ́pọlọ yìí wá kò mọ ní bàjẹ́ láyé ẹ o ọ̀rọ̀ tèmi àtọ̀rẹ́ mi jọ ń jíròrò lórí lọ́sọ jáde yẹn ṣùgbọ́n a ò fẹ́ bẹ́ẹ̀ ni kó mọ̀ dípà ń bẹ́ ní òjì ká sọ nǹkan kan lé lórí ṣùgbọ́n nísìnyí àyà wa ti bẹ́ẹ̀ lẹ̀ ó bẹ́ àrí àràbà wa ní láti ṣe kíni láti túnra mú dáadáa ni àbí kílẹ̀ ni mo wí. now ọ̀rọ̀ lẹ́sọ̀ we need to support the security men hmm. wọn ò lè dá ṣe èmi máa mú àbá kan wá ẹ jẹ́ kí àwa kan láàrin ara wa ká yan ara wa káwa máa ṣe bíi ọ̀tẹlẹ̀múyẹ́ ìkọ̀kọ̀ à á máa fi mú pínlẹ̀ lọ́sàn-án tó bá dẹ̀ ti di bá bíi ten alẹ́ sílẹ̀ bá ti ṣú à á tún máa jáde ẹnikẹ́ni tí a bá ti wá fún wa sí pé ìrìn ẹsẹ̀ òṣèké nìkan a máa rí fóònù fọlọ́pàá nínú. ẹ ẹ gbòó ẹ ronú bí àgbàlagbà àà ìwọ ń sọ̀rọ̀ ó ní káràbà lọ lè túra mú òun náà wá kí ọ lẹ́yìn ó ní ká lọ mọ́ tí a fẹ́ fímú kó pàǹtí níbo lẹ fọ oògùn sí why you people exclaim níbo lẹ fọ oògùn sí ó dá kí n má jẹ kí n má wà láti ilé onífá kọ́kọ́ sọ pé akin ni orúkọ ọmọ yìí sẹ́yìn ọmọ pé adaptation akẹ́kànjú náà ń pè lákẹ́ni mo tún wá wá láti di onípa níbo lẹ why you people talking like this ẹ ti ń dọwọ́ rùn. ẹ wò ẹja gbẹ̀yìn jùlẹ̀ a jẹ́ wípé tá a bá ti jáde ẹni tá a bá ti kófìrí ẹ̀ báyìí tá a sì dámọ̀ tẹ́lẹ̀ a jẹ́ pé ká fura sí ni. ẹni tá a bá fura sí ká àlejọba lọ́wọ́. ẹ̀yin náà ti dọbẹ̀ tán sínú. ká ọ̀dà inú community wo ló wó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo èèyàn tán bá sì fún ládírẹ́sì kan ní òní padà gbàgbé o kéèyàn kan kọ́ mọ́ gbèbí kán wá fún ládírẹ́sì ẹni tí ń wá lọ́kọ́ sọ́nù kò sí bí ó ṣe ní mọ̀ wò bí ẹni tó fẹ́ dógùn lẹ̀ torí pé ni wọ́n á ń wò fẹ̀tòfẹ̀tò tí èsì ara wa ká mú ká lọ lè fà lọ́lọ́pàá lọ. ṣé ẹ mọ̀ pé tọ́lọ́pàá bá wá padà ṣèwádìí sọ́rí ipá wa la jẹ̀bi wọ́n lè sàǹsàn wa. ẹ mọ́ wàá gbàgbé pé tán bá ti rìpọ́ọ̀tì yanjú lórí Instagram àfi kán bring àkáǹtì ẹ̀ down. fún díẹ̀ yìí ẹja ronú dáadáa wọ́n ṣe ń pọ́n wa léyìí ká lè máa jọba wa lọ dáadáa we ẹ̀yin lè kàwé mi ọ̀ka ifá sakin ẹ má gbàgbé pé ilé ológun mo ti wá ògùn bẹ̀ o tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ ẹ máa bring àìdí òwò náà ẹ má wá òwò sẹ́gbẹ́ kan ọ̀làjú ló ní káwọn ẹlẹ́sìn méjì kan àmọ́ ògùn rírì ẹni tó bá ní òsín tí ń jáde àyè ń ṣe ẹ̀jẹ̀ àrùn you are right ọ̀rọ̀ lọ́sọ̀kalẹ̀ yìí o What is the next thing? We them boys with a love for your area. We them boys. Àjíǹtìjì dúdú dúdú dúdú dúdú. Bébè, mo ti ń lọ lọ́la. Báwo ni ọ̀rọ̀ cooperative sọ sọ fún mi yẹn? Kí ni ó ń ṣẹlẹ̀ Cooperative next week Sunday ni mo lọ. Okay. And I think every last Sunday of the month, you're máa ń ṣe meeting. Okay. I wish you success in all you do. Amen. I'm not asking for my help. Eh? Amen. Say why no? Facebook you can go to me. wà. Ṣé bó ti mọ̀? Ẹlẹ́wà ṣàmọ́. Ṣé àníwó gbẹ kó wájú ṣọ́ọ̀bù tèmi o. ọkú mi ọkú mi nígbà tí jésù àti àwọn ọmọ ẹ̀yẹ lọ jésù ní àwọn ọmọ ẹ̀yẹ nìyẹn ìwọ jésù olùwàlà ebi ń pa àwọn jésù ti yàlẹ yàlẹ oní búrẹ́dì jésù lọ́dọ̀ pọ̀ búrẹ́dì jẹ ìwà tí mọ́tò àtàwọn ọmọ ẹ̀yẹ náà lọ àwọn ẹ̀yẹ nìyẹn. alẹ́ ọlọ́run ó sì fún ọ ní mínà ọkùn aláìfi pa mí ah, àwọn ọmọ ọdún mi ṣe pé wò ó ìwọ ebi pa wá mo sọ pé ó yẹ kí ìyáálé olóúnjẹ kòkò sówó lọ́wọ́ mi o èmi náà ti lè wúlò fún yín lọ́la àwọn ọmọ gidi níbí o màá yẹ jẹ́jẹ́ ní ládùúgbò. ó ti sọ̀rọ̀ tán àbí kéyìn máa wò ó. ẹ lọ òkú ẹ wò ó.

Okay. Ẹjọ́ bùnmi. Kò yẹ kí fún ẹ ṣíbi kan, ó yẹ kó fọwọ́ ara ẹ̀ kó fi máa jẹ́ ni. Ọgùn ẹ̀rí fi kàn fọ́ sí mi, ẹ̀rí bẹ́yà bẹ́rọ sí. Wá síwájú wá tàkùrẹ̀, ó dà kó ti sinmi. bá ti jẹ́ tán kó fa bọ́ o mi ò ní o àwìn ló kúkú wá rà. tún ti bí ẹ dàwọ́ jẹ́ kí rẹ́sẹ̀ ń báyìí o máa ń nǹkan ti máa ṣe fún ẹ màá fọlọ́pàá mú ẹ ni. ṣé bá o ti máa wò ó mo ní ta ló mọ ẹni nínú ẹni ta ló mọ èèyàn nínú. Ó vai! Ó ṣe garagara. A mọ̀ pé gbé dání ogbe wálé ni. Ó yẹ adẹ̀ ti gba nǹkan tá fẹ́ gbà lọ́wọ́ àbí báwo tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni àwa máa ti pa ìdànù. Àbí ẹ̀tọ́ tàwa làwa ti gbà lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ tún ṣì ń wò bíi pé o fẹ́ kí n fọ́ ẹ lórí lóyà bọ́ gbogbo kíní tọwọ́ ìka tún kó mọ́ ìta àti ìgbà ah. dáhùn tó o bá dákẹ́ bẹ́ẹ̀ máa fìbọn fọ́ ẹ lórí dáhùn pẹ̀lú náà ti ń wọ diamond àbúrò rí nǹkan. ó yà bọ̀ tọwọ́ ẹ ṣe ọmọ dáadáa ó ti ẹ̀ ní ó ní olóògùn arìnrìn àrùn jáde àfànà mò move bọ́ mama, máa yájú fáwọn tó lè. ẹ fa ẹ kú ṣe ọ àní ikú ikú ọjọ́ àìpẹ́ mo fẹ́ kí n bẹ̀rù ṣe pátápátá torí pé apá àdìgbẹ́ dé aráàlú láti máa dáàbò bò lápá tí àwa lọ bó tiẹ̀ tilẹ̀ jẹ́ wípé ìjọba fi ọ̀tẹ̀ tẹ́tí wa wọn fi ọ̀tẹ̀ tẹ́tí àwọn aráàlú ló fi ọ̀tẹ̀ tẹ́tí inú mi dùn ní pé ṣiṣẹ́ pátápátá báyìí ìdí rèé táwa náà fi pinnu pé ẹ̀yẹ káwa náà jáde agbárùkù tí ojúlówó bá lò káwa náà. ẹ ṣeun gan o ṣé torí ẹni rẹ fi hàn pé ẹ wá gba bíbá ìkọjá mi. Ah, ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ díẹ̀ ni torí kété tẹ́ ẹ yọ lọ́ọ̀kan mo pé ọwọ́ bá àwọn ọmọ burúkú yìí àwọn tí mo rò pé ń bọ̀ láti klọ́ọ̀bù àwọn ọmọ ọpẹ́ tí wọ́n máa ń jójó palliative jó mo rò pé ẹ kiri kéńgbé mọ́jú ni àmọ́ nígbà tẹ́ ti ṣàlàyé ara yín tí mo sì ti fojú ráṣọ ọlọ́pàá lọ́rùn mọ̀ fọ́ àmì yìí tí wàá ń kan mí lóminú rẹ̀ ni pé kò tí ì du ẹyìn bóyá bíi ogún ìṣẹ́jú lọ tí mo bá dp fún wọn kí wa wọ́n ṣe wá pẹ̀lẹ́ wọ́n sọ fún wa pé bóyá ẹ̀wà ń ta ẹ̀yìn náà ń kí wa lẹ́yìn kí ló dé èyí ń rú ni lójú bákan bákan. ṣé ẹ ti gbọ́ pa nǹkan tí wọ́n pè ní um, secret operation hmm. secret operation secret operation nǹkan tó bá pè secret nǹkan àṣírí ẹnìkan kì í tú ìdí ẹ̀ síta ìdí rẹ̀ ti náà ṣe sọ fún mi pé a fẹ́ jáde fún secret operation àmọ́ láti ẹnu mi sí gẹ́gẹ́ bí pé mo mọ̀ pé ẹ ṣiṣẹ́ ìtàkùtà jẹ́ kí n sọ pé secret operation a máa jáde. Hmm. ọkọ ẹ má bínú torí mo ń gbójú ní ojú ti yí pẹ́ẹ́lí mi o. kí ló ṣẹlẹ̀ náà. àbí ẹ wo ọlọ́pàá mi bọ́ ọlọ́pàá lẹ́yìn àwa náà sì rí à ń sọ̀dẹ̀ kò sí ní táwọn méjèèjì fìjọ ẹ̀tọ́ sípò náà ti ń sun tàà ẹ agbọ́ra wa lójú yìí lè pọ̀ sẹ́ ẹ mú mójò ni abẹ́ mo jẹ̀dí olúṣe sí. tó bá tiẹ̀ mú mójò gan kò yẹ kójú wọn lè tó báyìí. wọ́n ṣe pé akọ̀ndédé ń dá yín dúró àbáwọn ọmọ àdúgbò kọ̀ndédé ń dá yàn dúró. rárá o àwọn èso alátẹnujẹ o. wọ́n fi wá síbí báyìí for special reason ni. ó yín sà ẹ jọ ẹ bá put call through sí tó bá ti bá yín sọ̀rọ̀ kó bá àná sọ̀rọ̀ tá a sì gbóhùn dp. ọkàn wa bá balẹ̀. a máa ilé ìsinyìí àtọ́dá yìí dúró náà. wọ́n sọ pé ká pé wà ń bẹ̀ yẹn pé dpo wọ́n lè bá wọn sọ. To the boys in the area, oh, yeah. them boys. Yeah. don't like for your area. Ah àjí ti jì dúdúdúdúdúdúdú kúyọ́kúyọ́ ayé kan máa gbọ́dọ̀ sọjọ́ kórókóró àjí ti jì. ìkòyè sọ ìkòyè sọ akóròkùnjú orí kòyè òde ọmọ tó kúkú bí ogún ìsàwọn oṣù tí òmù ọmọ òkùnjú òde wẹ̀rẹ̀ òkèlè kọ́kọ́ bọ́lá ti tọ́lá tóbi lọ́wọ́ ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀yìn ọmọ gbẹ̀yìn tó tó náà sí lọ́rùn ẹsẹ̀. ẹ má pariwo lé lórí o tí a ti pariwo lé lórí. mo ti pariwo lé lórí. olùgbòdù àjàgbòdù olùgbòdù gbòdù gbòdù títí. bẹ́ẹ̀ ni ẹ̀ka ẹ̀ka kó wọ́n dáwọ́ ìṣẹ́jú ìdá ìtúlọ̀ṣẹ́sì àtúntẹ̀ yìí wá dúró tí mo ń bá fún oníyàn bọ́. ọ ṣé bá a jọ wà bí bàbí. èmi ò sí pẹ̀lú yín mo ti gbọ́fẹ̀. o gbọ́fẹ̀. sẹ́yìn rí mi ni kí lè fi kún un yẹlé olóògùn rárá ni. o tún àṣẹ bá a jọ wà pọ̀. kó o bá fọwọ́ kan lórí. o ti fọ́ kan lórí. àwọn ọmọ yóò lè lajúmọ́ ìgbẹ́ kúyọ̀kúyọ̀ ayé kò máa gbọ́dọ̀ sọ́dọ̀ kúrúkúrú àjíǹdíjì dúdú àwọn gáìsì wọn ò mú ní ṣeréṣeré rárá. I was shocked. Wọ́n tún lọ ọlọ́pàá. Wọ́n pè ọlọ́pàá. You know, as a matter of fact, I was thinking pé nítorí pé wọ́n ti rí wa ká wọ police uniform, wọ́n máa succumb. But hell no, he didn't. He had to come wow. <laughs> àwa ta to jẹ́ fake police nìyẹn. if you can imagine like i was shocked because mo rò pé ah on a normal day nígbà tó ti wá tàwa ní uniform here. ó yẹ kó tẹ̀ fi wálẹ̀ ká máa so they still get liver to the query us ó mi pé tó bá jẹ́ original police wa lò my question wa on here. that means those people really mean business. Yeah. That's good rascal nírú situation yìí báyìí ó yẹ kẹ́ ti mọ̀ pé òwe làwọn onígáàzì ń pa fún wa ohun tó ń jẹ́ kó yé wa ni wípé kí àràbà wa lọ túnra mú torí pé hmm. odò ń gbé arèrè let's strategize yes. niggas. Mm. you have a point there. yes. èmi fi pé kakọ̀ ring àlàyé. ẹni bá mọ̀nà ló ń tọ̀ can be fine. Yeah, perfect. Baby, Africa is fine. So, oh, nearly feel anything silver. But I think there's a space here. Show me a ring. I see mm. her ring. Come, on, hand picture is silver. My hand picture is silver. Then center iná níbi tv a kò lè ṣe ó máa ń kékeré yẹn bíi table frame a kò máa gbé sáàrin. Oh, but then o kàn sọ kébo ni ká gbé picture tiẹ̀ sí. picture mi nínú ilé ẹ̀ káwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣù àwọn abẹ́lẹ́ ìjà yẹn kọ́ wọlé kọ́ rí picture mi kankan sálọ. wúrà ọ̀la mm. ṣùgbọ́n ní o trust mi ni. wo mo trust ẹ jẹ́ ká fi yẹn lẹ for now. oh baby this is a good step everything tó bá dáwọ́ ló máa máa yọrí sí rẹ̀. àmín. láti sìn lọ mo tẹ̀lé pẹ̀lú ọlọ́run ó mọ ọmọ ẹni tó ń ṣe náà tẹ̀mọ́ pé kò sí bàbá kò sí ìyá tàṣẹ wa ń ṣe lọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó bá dọjọ́ kan máa ṣe ó máa dùn dídì hmm. so kó ra ṣe kí ni kó focus bó ṣe máa focus láti ilẹ̀ mo dẹ̀mọ́ pọ́ lọ́wọ́n ọba máa bá mi túbọ̀ máa rìn lọ́wọ́. àmín. aṣọ àfi ọkọ mi ọlọ́run sí ọ̀nà rìn lọ́wọ́. àmín. thank you very much. Oh. mo bá mi lọ kitchen lọ get oúnjẹ oúnjẹ oúnjẹ <laughs> ṣé ọmọ mi ṣeré ni ṣé àwọn ẹ̀wà tútù tó kó sínú kíjìn rẹ̀ ó ní mo fẹ́ bá ẹ̀ sè ni jọ́sí ó sọ mi bó ti rí oúnjẹ tẹ́lẹ̀ àbọ̀ nígbà tó rà sí mi ò sílẹ̀. ìwọ náà ṣé nǹkan tá à ń tànù là ń jẹ ni ṣé ẹ̀wà náà kì í ṣoúnjẹ ni. pé mo mọ oúnjẹ ni ọ̀pọ̀ ẹ̀wọ́ ló mọ bóyá máa ń sin nǹkan bí àpò wọlé kó wà lọ sí i because èmi ìwọ́n mi ṣe fẹ́ yí ọwọ́ ẹ̀ o ìwọ́n ló mọ bóyá ṣe táwọn èèyàn fi sí wàhálà àti gbogbo ẹ a máa jọ lọ sí. wọ́n ló fẹ́ sí ẹ̀ka àjọ lọ. ìyá jẹ́ kí n lẹ́nu fẹ́. ga o ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún mi o ikú yẹlé yìí ó bà mí ní jẹ́dẹ́bí ń pé ah. ṣùgbọ́n akọ́kí ògbó yẹn ṣojú. ṣe ti wá rí ṣe ti rí báyìí ẹ̀ẹ̀mí ló lẹ fẹ́ ń sọ fún yín pé àtògùn àtògùn ní ńlá ni lóògùn lójú ogun èèyàn tí bá ń lọ sójú ogun ó gbọ́dọ̀ múra dání ní ẹ̀wọ̀n kó yẹlé ẹ̀wọ̀n bá ṣe fi kú ìyálẹ́jẹ́ lọ́rọ̀ ọgbẹ́ ọkàn ní kú ìyálẹ́jẹ́ fún mi èmi kò yá ìtọ́ afọ́rọ́gùn jẹ́ oní kò yá ọ̀bẹ ọmọjọ́ gbogbo bí ogun ìgbà gbogbo kìkì ogun nígbà àwọn kọ́kọ́ wọlé wọ́n yìnbọn tàtàtàtàtàtàtàtàtàtàtàtà ìfẹ́nu sọ̀rọ̀ mo dàyàjẹ wọn ni wọ́n kọ́kọ́ sá ìwọ̀n bá péréte tó lọ́kàn nù wọ́n tó sọ pé à ìfàsàkí lẹ́gẹ́lẹ́gẹ́ ìkẹ́ wọ́n tún ṣíjú ìfẹ́ padà sí mi mo ní kí ló ṣe yín kí ni ṣe yín ẹ fẹ́ kú sá wọ́n tún yìnbọn yìí tààtàtàtàtàtàtàtàtàtàtàtà. pàtàkì. kí ni ṣé kú ikú yẹlé ọba ọlọ́jà tó ni àti gbogbo gàlégàlé yẹlé àti yẹlé olóògùn tí bàbá àmọ̀ pé kò lóògùn ni ìní fún lápọ̀tínítì ìbí ọdẹ kọ́mọ ti sọ̀rọ̀ díẹ̀ yóò ti ṣàyẹ̀ ìpàkà kí wọ́n ti sọ small word big bragging ọ̀tọ̀ náà ti ní òfudu yẹ́nì máa mi inú jẹ́ ká ní mo mọ̀ pé yẹ̀mí ò lóògùn rárá ṣé ìbìjòyè tó jẹ́ ṣé bí kà mọ́ ọmọ bàbá alágbàfọ̀ rèé ìwọ̀nba owó tí ń pa ògùn níbi ìṣe ṣe rí kágùntàn rẹ̀ pàṣọ ìsídà ẹ wojú ẹ̀ ṣe dúdú páàgùn ní rìn lójú ẹ̀ o ó ti ṣoògùn tí ti fẹ́ ta àwí ah! yẹlé àwí ah! yẹlé o yẹlé o ah! yẹlé o ó ti tó. àwọn èèyàn máa sọ̀rọ̀ tó dùn. Ah. Ah. yé yé èmi èmi àmọ́ gbọ́ yìí àmọ́ gbọ́ yìí àmọ́ gbọ́ yìí mi ò tó sọ fẹ́ sí lọ́rùn ẹsẹ̀ kọjá kásẹ̀ ní kò yìí lè jẹ́ kó kọjá kásẹ̀ ní kò yìí lè yẹ dà kọjá kásẹ̀ ní kò yìí lè tẹ kábàkàbà lọ sójú ogun ah, ẹni tó bá ti bọ̀ pé ntòhún jẹ òkánú kó tó jùbọ̀ ní àlàó torí àgbọ̀dọ̀ rí kú ọ̀dọ́ mọ́ o ẹ̀hẹ́n kí ló ṣẹlẹ̀ òun wò mí nígbà mo ti sọ rí pé ọ̀nà ọkọ̀ gan ń padà abẹ́lẹ̀ ń tẹ́ ọ̀rọ̀ ẹnu àgbọ̀dọ̀ rí kú ọ̀dọ̀ mọ́ ẹ gbìyànjú kẹ́ ẹ jẹun tẹ́lẹ̀ ẹ kù. a kú afẹ́fẹ́ ránpẹ́ nítorí eré tó lọ àárín irú rẹ̀ mọ́ láàrin wa o irú ìbànújẹ́ báyìí kò ní ṣẹlẹ̀ mọ́ láàrin wa o. wọn àbí wọn rẹ wọn àbí wọn rẹ èmi wọn àbí wọn rẹ. Ifásakí wọn àbí wọn rẹ wọn àbí wọn rẹ wọn àbí wọn rẹ. ọkọ ó ti tó. sọ́wọ́n ti mọ̀ pé ẹ̀ ló. ikú yẹn lẹ́nu gbogbo wa. àwọn community ọ̀sọ́ àwọn community ọ̀sọ́ mi lẹ́nu. ẹni tí a bá ti lóògùn. tó ti tó ti tó gbogbo wa ló dùn. gbogbo wa ló dùn ànírú ah! ah, rẹ̀ mọ́ ànírú ah, rẹ̀ mọ́ ẹ wo tó bá di ọ̀la a nípàdé pẹ̀lú DPO. kò fàṣàkì ó ti tó kárí mo mọ̀ pé yẹn lé olóògùn yóò ti dògùn yóò ti mú oògùn. ó ti tó a ti fún olóògùn yóò ti dògùn mọ́ oògùn. ẹ wo a máa yan àwọn kọ̀ọ̀kan lára wa àti fàṣàkì a máa lọ rí dpo lọ́la ìpàdé eh. yẹn àbábọ̀ wa a wà sọ fún. ẹ wo èmi tiẹ̀ ní àbá kan mo fẹ́ sọ bí ìmọ̀ràn ni o sísè yẹ pé fàṣàkì lóògùn kí ló dé tí gbogbo wa lọ bá fàṣàkì kó sọ wa ní gbẹ́rẹ́ kọ̀ọ̀kan lórí kí màmá lè bà wá àbí kí lẹ rò. ẹ̀yin lẹjọ ìlú èmi ṣetán mo ti ṣetán mo ṣetán ọ̀dọ́ kankan ò tún kú mọ́ mo ṣe tán ẹ fọkàn ara yín balẹ̀. mo ní ta ló mọ ẹni nínú ẹni ah. ta ló mọ èèyàn nínú èèyàn o. àpọ̀lá ń bára délẹ̀ ta ló mọ etí rúru. <sighs> kọ́lọ́ máa gbà wá lọ́wọ́ olùwà yìí ẹ̀gbọ́n mi lọ́rọ̀ ọ̀bùn níjẹta oníjẹta ìtọ́ yìnbọn fún wọn lẹ́sẹ̀ ọmọ ọlọ́mọ yẹlé ló padà ṣé àwa ní security mọ́ nínú ìwà yìí. ẹ pẹ̀lẹ́ o ẹ̀wọ̀ ẹ ṣe àfi kọ́ lọ́ọ́ máa ṣàánú wa ní gbogbo ilé ni o. ẹ jọ ẹ sọ fún mi ṣé inú ilé ìta kó sí yìí lẹ́nìkan bá máa sọ fún èmi pé ẹ mágùn dààmú èmi o kí n máa lọ bá wọn ṣọ́ọ̀tà èmi tó jẹ́ pé ọmọ babalágbàfọ̀ ni mí láìsọ ọmọ babaláwo ah. kí n máa lọ ṣọ́ọ̀tà mo sọ́ọ̀rì. ẹ wo èmi ò lè advise yín kẹ́ wọn bọ́ta o <laughs> ṣé mo kọ́ àwọn guys yìí burú gan-an èèyàn tó bá máa bọ́ta ó máa ní nǹkan tó gbójúlé o. Hmm. Ah, hmm. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bíi ti fáṣákì tó lóògùn fáṣákì yẹn gangan ni torí ọmọ fani torí ó sọ pé òun níṣẹ́ á dẹ̀ fún àṣẹ ká lọ bá bọ́ tèmi o mi ò ní tẹ̀lé yín o. ẹ wò ẹ wò ṣẹ̀rí kọ́ ló ń ṣàmàṣàánú wa kọ́ ló máa ṣọ́ wa torí ẹ̀rù ń bà èmi o lọ́wọ́ àwọn guys yìí wọ́n burú gan ni ṣe bóun rí ṣe bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi ò bá wọn jáde ṣe bóun ló kàgbà kò tiẹ̀ èmi ò gbàdúrà kéèyàn kankan máa kó o wa o bọ́dẹ ó bá sì dìrọ̀ ni kẹ yọjú sí wa ni. ọ̀rẹ́dẹ̀ afọ. Absalam wa. sa kanṣu. josiah bá mi ra kóòtù wa ń bẹ̀rẹ̀. wọ́n rán iṣẹ́ ṣé mi ò lè rán iṣẹ́ ni mo ti understand tó bá ti ràdé máa fẹ́ lẹ́wà. Um, ta ló mọ èèyàn nínú èèyàn òun fún fèmí àwọn ẹ tí wọ́n máa ń ṣe èrò pọ̀. inú ìbáṣe ṣí ń bá ní àti mi ojú pa mí má ṣe tọ̀rẹ́ mi lórí tèmi. àṣẹ ni agbójú òkúlé ò máa jẹ́ ní agbá kòkòrò tó ń jẹgba wà ní ìta. Hey guys, who is this Fashakin or whatever his name is? Rascal. Alaric, I don't sabi with the guy be. No kàn ń gbọ́ left and right. I no kàn like me understand. Ta ló lè jẹ? Ta ló bí? Ta ló bí ìyá ẹ̀? Capless. Bàbá, ẹni lórí ò ní fìlà. Èmi mo wọ̀ Sparrow. Box. Fashaki or Fashaki, as far as we are concerned, tó Definitely. If that's the case, we're bringing him down for the eight hours. up there? Um, no, fine. Um, loan tí applied for the last week. Wọ́n ti approve Are you serious? For real, babe. Oh, I'm so um, happy. Um, so, nǹkan tó máa ń láti ṣe fún mi Next month, fẹ́ lọ gba owó yẹn. O dẹ̀ ní láti wà around. Torí o máa tẹ̀lé mi, mo fẹ́ lọ ra mọ́tò kékeré kan. Mọ́tò bíi ti báwo? Ṣọ́rọ̀ mọ́tò ló kọ́ ẹ̀kan sí mi. Ṣebí o sọ fún mi kò sì fẹ́ kàwé sí i? pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí hmm. rántí o kò sí ìyá kò sí bàbá o ọmọ tí yóò bá níyà kì í dégbò ẹ̀yìn o tíṣu ẹni bá ta hmm, èèyàn máa ń dọwọ́ bòjẹ́ ni. dẹ̀rí yẹn sọ náà thank you very much. Hmm, you're welcome. so tushara okay. i'm fine. all everything. fine. all right. Uh, ああ ọjọ́ kan gbogbo ẹ̀ á dópin o tí gbangba yóò dẹ́kun kedere yóò bẹ́ẹ̀ wò kò sáàṣegbé lábẹ́ ọ̀run àṣepamọ́ ló wà o. nananu kékékékékéké nana yìí o. àṣegbé àṣepamọ́ ló wà o. nánà kékékékékéké nánà yìí o. nàìjíríà ní kékékékékéké ló. nǹkan tó lọ títí gbogbo bóyá ohun tó fi pamọ́ ó ń bọ̀ kedere ó bọ̀ gbangba nanu kekekekeke ndo wangi nanu kekekekeke ndo nanu kekekekeke maiyo nanu kekekekeke wo. kéékèèké lu kéékè nana sí. kéékèèké nu kéékè o. ọjọ́ kan gbogbo ẹ̀ á dópin o tí gbangba yóò dẹ́kun kedere yóò bẹ́ẹ̀ wò. Turns boss now tá a ti kàn i'm sure pé àwọn tó kù máa sá now the road is free a máa ṣiṣẹ́ ajé wa tẹ́ anybody ẹ̀ ń disturb wa mọ́. ready to go. <laughs> don land for the area. ọ̀rọ̀ àdúgbò ti sú èmi o ọ̀rọ̀ àdúgbò ti sú èmi o in fact mo ti kó ládùúgbò yìí o tọkọ pààyàn bíi ẹran báyìí ẹ wọ́n ṣàkíkan tó lóògùn gan bí àrùn nìkan wọ́n ti pa kí ni assurance àwa gan tó yẹ pé àjọmọlẹ́yìn ẹ̀ tó pọ̀ nípa wa gan kí ló kí ni assurance gan ẹ. so tí n bá tún gbọ́ pé fásakín lẹ́nu ẹ̀ màá mú bẹ́ẹ̀dì màá làmọ́ lórí ni. kí ló ṣẹlẹ̀. táwọn sọ fún mi pé fásakín lídà yìí pàtàkì ológun. irọ́ ni. pàtàkì oníkankan àwọn kan máa dàm lásán ni. ọ̀rẹ́ gbọ́ ọjọ́ tí wọ́n pa yẹlé ó wà mẹ́ mo dúró báyìí bá ṣe yìnbọn báyìí bá báyìí fásakí yàdànù ni ó jápa. irọ́ ni o. kàlá kan ló jẹ náà ń sìn báyìí tó bá pè é fásakí kò ní ìpológun tí kì í sọ èmi gangan lògùn. kò yẹ ológun ìgbéraga. ẹgbẹ́ mi. ológun kò lè gbẹ́jọ. ṣé dandan kéèyàn jọ ọmọ ní fún ọmọ onífàkótó máa jẹ́ pé òun lògùn ni. Hmm dédé kọ́ bọ́lájí tó bá gbọ́ bíjẹ bọ́lájí mi ì sọmọ nífà o ṣùgbọ́n ògùn bẹ. ẹgbẹ̀jì olóògùn. ní òfin sẹ́gbẹ̀jì o ó máa rọ ní níbí. ẹ jẹ́ rọra ògì má létí ẹlí bá ló mọ gbogbo ilé tẹ̀ ń sọ yìí àmọ́ ẹni tó lè padà kan. àwọn òòrùn kò sí nǹkan tó fẹ́ kí mi láyé ni. Hmm mo lóògùn gbọ̀ngàn ah. ọ̀wọ́ wà láti tí wọ́n ti ń pariwo pé wọ́n ń gbìyànjú ọ̀hún pàpàtà tó pariwo sí ọ̀dọ̀ mi. Ah, mo lè dọ́dọ̀ mi ogun wà ọ̀wọ́ ń bẹ lára mi. Ah. Thank you so much, my love. I will always respect you and respect your words. You're welcome. And now that you have the money, can you next step to take? you think about it when you see Baku? Why always me? Um. Anyways, I have an idea. Okay. But me and Ife fẹ́ kó pay rò instructor. No, you are me. Instruct me if you want. Oya yeah, mama inspiration kí to tún gbé wá. Ṣé o respect him? No. Ah wo bí àkó lọ wò ok. Yeah. Ah. sọ àkótó kọ̀ọ̀kan lè yí ẹjọ́. Ajá lè sàá ṣe máa fẹ́ fi sọ ń sìn pé olè lèmi náà. olè lèmi man owó cooperative ló gbà ní báyìí kò gbé wálé àwọn làfẹ́ wa gbà. Yes, sir bóyá ẹ ṣe léyà ni kò sówó kankan lè yí o kódà owó tẹ dá ọkọ yẹn gọsẹ owó làágùn mi ni o mo ṣiṣẹ́ fún ni ẹjọ́ sáà. àwọn bàbá ẹ ló ṣe léyà. faceless make i shoot this baby make these people know say we no come here complain. ewu ewu ewu mi ò sí. Hurrah! tó wà torí èmi gangan ni mo gbé pamọ́ o. bàbá ẹni lórí òní fún mi báńgẹ. Ajalesa, ajalesa. ẹ má bèrè sáà. Hey. Oh. Oh. ọ̀pá mi kó ga owó cooperative ìṣe kó gbówó cooperative lọ. àwọn ètò ní sọ̀rọ̀ báyìí ẹ ah. eh, ṣé bó wọn náà náà wọn ṣàpàyàn ìlú bẹ́ẹ̀ mi bá ń fẹ́. yes ìrètí ń bẹ but um, ah, mo um, trust lady yẹn àmọ́ rover mo trust wọn náà ṣé bí wọn ló ti padà sí ti ṣe yìí lò mí ní fẹ́ kó ronú púpọ̀ láìpẹ́ láì jìnnà náà àṣìnà mi náà àṣe ètò ìgbà ó má tiẹ̀ ròyìn rárá pé nǹkan kan ṣẹlẹ̀ bólúwa ti fẹ́ ni ọmọ yẹn wá ń kọ́ báyìí. Ah, mo bẹ́ẹ̀ mi ṣe bá a sọ̀rọ̀ lọ́jọ́ sí ló fi jẹ́ kó bínú lọ ó ti padà lọ sílé wọn. Hmm. Ah, padà. ìwọ gan máa calm down ó máa ní sùúrù bàbá sọ̀rọ̀ báyẹn ó yà pé ìpè jẹ́ kí mi bá sọ̀rọ̀. Ah, mo ti pè pè pè kódà mo ti send text message sí kò pè mí padà kódà kò reply text message mi. o o tiẹ̀ mọ̀ kó tó gbé mi wá sàdúgbò yìí ni àwọn robbers yẹn ni wọ́n dẹ̀ sọ̀rọ̀ àwọn kan pa mí pàkúpà ni wọ́n ti fẹ́ sọ̀rọ̀ bíi tiwọn wọ́n fẹ́ sọ wá da láì mọ̀ ṣe ni wọ́n fẹ́ kọ́lọ́pàá dàbí nípa useless bọ́tà nígbà fún wọn wọ́n kọ́ pààyàn pàkúpà wọ́n pààyàn bẹ́ẹ̀ tó ń pa ẹran nílùú tó lófin tó lọ́ba tó níjóyè náà kò lè wọ́ọ̀kù but at the same time ṣara jọ ṣùgbọ́ Yeah. Yeah. lẹ ti ń bọ̀. àti inú àdúgbò mi báyìí náà la ṣe nǹkan kan wà ní mọ́tò yẹn tó raise alarm tó fa suspicion. Eh, eh, ẹ̀yin àtàwọn olè ta ló mọ̀ pé ń bo lọ báńkì bá sọ̀rọ̀. you know what ṣe bí wọn ò ṣe kọ́kọ́ fún yín. mo ti ní káwọn boys gbé lọ sọ ṣe problem. mo ah, ni wọ́n gbà. ok ẹ relax ẹ máa tẹ̀lé lọ sọ́fíìsì wa ẹ máa put ẹ̀ to right here. And once you drive and right? Then no problem. Our boys will be going to hospital. It will be fine. It will be fine. Went through the flesh. Um, please take picture of the entire scenario. Take pictures of it. Uh, it's fine. It's fine. It's fine. Ah. Owó àwọn No, madam, madam, eh, I, ká relax. You're safe with us, yes, Ebo. We will apprehend them. We'll bring them to book. Please come with me. Come with me. See the boys for the area. From the back, from the back. Let's go from the back. With a lot for your area. Oga, I think we need to use code 334. Omi ti ẹ̀rọ nǹkan kan ni, ó dàbẹ̀ ni pé mo ti rojú bọ̀ wọ́ọ̀yà ni, but I'm trying to place where mo mọ̀ kí mo Oh, now I understand. Mo ti mọ̀ bí tí mo ti mọ̀. Ó yá pé ìpè jẹ́ kí mi bá sọ̀rọ̀. Mo ti pè pè pè kódà mo send text message sí i, kò pè mí padà kódà reply text message Me. Eh, èmi ẹ̀ má sweat ma ọmọ ma get ẹ̀ ma get ẹ̀. yes mo ti rántí ibi tí mo ti mọ̀. níbo lẹ ti mọ̀. mo náà tó ń ṣe dà I want to know everything their names, where they live, how you operate. Now begin to speak. That's so funny. Are you mad? You mad? Wo? My friend, mi ara ẹ̀ ṣòfò. Mélòó mélòó rú ẹ̀ ẹ̀yin omi náà máa sọ yín o. By the time I kill you, màá sì find out. my mọ àwọn yòókù and I'll bring them to book. I better could save ara because only father enjoy amnesty. Now begin to speak. Where are your people? <laughs> ọ́fíìsà èmi ò bẹ̀rù kù ṣẹ́yìn ọmọ pé tí kú lé ọba pani tó dé ò lè pani. tí kú lé ọba pani tó dé ò lè pani. And that's the answer to your question. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ à. Ah, bàbá yìí tó máa sọ́ọ̀sì ni. Màá sọ̀rọ̀. Kò ṣẹ́jú ẹ̀mí náà. Mo lọ sí skul. Mo kàn bá tí mo lè kà. Mo ṣe tán. Kí níjọba rí fún mi? Kò sí iṣẹ́, kò sí nǹkan kan. Mo àtẹ̀ntó ń tọ káàkiri street. eh? ọlọ́run dẹ́ bá mi ṣe lọ́jọ́ kan mo lọ lórí street mo pàdé ọ̀rẹ́ mi. bọ́bí ojú tó rí agbo o hmm, you've added anyways but then ó sọ pé ó fẹ́ máa ṣiṣẹ́ tí mò ń ṣe rárí. bẹ́ẹ̀ ni faceless ó ti sún mi I'm tired of starvation and hunger I can't continue this anymore. Mm. kò ń ṣe nǹkan tó le rárá ó ṣe kúkú padà sí iṣẹ́ tó ń ṣe nígbà tí a wà ní yunifásitì. You mean spy? Yes. I mean spy. Mi ò fẹ́ràn kí n máa tẹ̀jẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nǹkan ẹyọ kan ṣoṣo ni mo fẹ́ràn jù láyé mi látilẹ̀ tí wọn náà dẹ̀ mọ̀ sí. Olè jíjà ni. Nígbà yẹn, mo máa jalè pẹ́pẹ́pẹ́. Àmọ́ báyìí, mo ti di ògbóǹtarìgì adigunjalè. Alọ́ kígbe fìpá tí kòkò gba ohun olóhun lọ́wọ́ olóhun. It's safe here, don't worry. Màá fún ẹ ní ọ́fà yìí láti lè ràn ẹ́ lọ́wọ́. I would like you to become a spy. Kí o lè máa jẹ́ kó yé gbogbo information tá a need ládùúgbò ẹ̀ àti láwọn àdúgbò ibòmí kí o máa bá wa gather information. Àbí o ò lè ṣe é? sì rè má bẹ̀rù. O ò ní láti gbé wọn bá a ṣe máa ń gbé bọ́n. The only thing you need to do is to get accurate information about where and when to rob. Tí wọ́n bá ti lè get yẹn fáwa, èyí tó kù kékeré ni. So, are you game? Kò sí wàhálà màá ṣe. I will do it because of the money. I like that. Gbogbo lala kòkó ẹ̀dá ilé ayé. We all are doing it because of money. So, you have a good reason. Tó bá dọ̀run, tọ́lọ́mà fẹ́ dájọ́ wa. Ọba ní kí nìdí tá a ṣe gbégbá adigunjalè. A máa sọ fọ́lọ́run. We did it because of money while realizing pé you will not be the only one in that circle. Virtually everyone around the world will be in that circle. ó dáná nígbà tó sọ pé máa ṣe yẹn um, mo máa ṣe nǹkan kan fún ẹ máa fún ẹ ní owó owó díẹ̀ láti ṣe a certain business now ó yẹ kí n feel ẹ fún ẹ kó strategize ni torí mo mọ̀ pé you're good at it but I feel ọ ní àgbájọwọ́ la máa fi ń sọ̀yà àjòjì ọwọ́ kan dẹ̀kẹ̀rẹ̀ kò lè gbẹ́rù dòrí tabajọ share ideas it will make things fly you know so I'm thinking that I will give you some money you start up a business a business that will make a lot of people be at your doorstep or be at your place of work. Àwọn business bí ọtí, ẹni tó bá ń tọ́tí mawa wa, ògiri opportunist mawa wá. Tí o bá bẹ̀rẹ̀ business yìí, púpọ̀ náà àwọn tá ń sọ yìí máa wá síbẹ̀ àwọn ará àdúgbò wà á dẹ̀ máa gẹ̀ẹ́tì information látẹnu wọn tí o bá ń gẹ̀ẹ́tì information náà wà á máa jẹ́ káwa máa mọ̀ make sure they are always accurate make sure you are jovial so that ó máa rọrùn fún wọn láti máa sọ nǹkan tí problem wọn bá jẹ́ ládùúgbò láti máa sọ àwọn nǹkan tí ìwọ fẹ́ gbọ́ tí àwa fẹ́ gbọ́ káwa dẹ̀ lè mọ báwa ṣe máa ṣe kíni bá ṣe máa máa pay wọ́n ní visit tá a bá ṣe ń pay wọ́n ní visit ló mọ máa pay ìwọ náà a dẹ̀ máa pay àwa náà at the end of the day it becomes a win-win isn't it? Yeah, sure. Welcome. Thank you very much. However, on a lighter note, um, mo máa like láti invite ẹ sáàrin wa. láti ìgbà yẹn ni mo ti ń fún ọ ní information gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú community èmi ni mo ń tì wọ́n ọ̀pọ̀lọpọ̀ àgbà ló máa ń jábọ́ sí mi lọ́wọ́ ní ṣọ́ọ̀bù. ọ̀rọ̀ ẹ̀rẹ́bù lẹ́ ń sọ ọ̀nàrẹ́bù ah, tẹ́ ń sọ̀rọ̀ ni mo ti mọ̀ tipẹ́tipẹ́ ó ní àwọn bíi olórí burúkú ni ọ̀nàrẹ́bù ó ní àwọn ní ayé sẹ́yìn wọ́n ń gbọ́ ní ọ̀run. Oh. ẹ̀yin kọ́kọ́ lẹ́yìn kan pè bọ̀dá dáadáa àǹtí eh? mi sì honourable promise mọ́ mi pé kí wọ́n wá adébẹ̀ni mountain géètì wà àǹtí tì ń hàn ṣílẹ̀kùn fún wa. Eh. Eh. ó ti máa máa tìyàn nílẹ̀. wọ́n ní sọ̀rọ̀ wáì tí honourable gbogbogbòrú wà báyẹn lọ. ẹ bọ̀ ṣé báwọn náà represent constituency. ẹ ah, represent àbígídé mi kí lè sáà sí represent ó oh, represent àwọn family ẹ̀ ń lé ní jàre ah. kò ń ṣàwà. Ah, ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ wò yẹn o. gbogbo àná làmọ́ ẹ̀ pọ̀ wọn politician yìí gbogbo wọn ní protocol tó ń tẹ̀lé ó lè jẹ́ táìmù tẹ́yìn béèrè lọ́wọ́ wọn kò sí lọ́wọ́ ni. èmi dẹ̀ mọ̀ pé kò yẹ kó máa náwó yànfùyànfù bẹ́ẹ̀ tó pé wọ́n ṣán ọ lọ́wọ́ ṣán ọ lẹ́sẹ̀ ni. ṣé rí ọ̀nàrẹ́bù tá à ń sọ̀rọ̀ yìí ó ní owó tó débi pé tẹ́ bá wọnú ilé ẹ̀ tó fẹ́ fún yín lówó tó rẹ́dì ni o láti fún yín ní owó kò ń five million naira ló máa fún yín ó máa fún yín bí pé ó fún yín ní fifty naira ni ọ̀nàrẹ́bù kàn ya ahun láti ilé ayé mi ìmọ̀ bóyá kàn bí pẹ̀mọ́ ahun ni ó ní ahun débi pé. so nǹkan tẹ̀ ń sọ fún mi sí ni pé ọ̀nàrẹ́bù máa ní tó five million naira nínú ilé ẹ̀ láì gbowó lọ sí bank. jù bẹ́ẹ̀ lọ ó ní bastard money hmm. torí àwọn tó máa ń sáré wá gbowó gba owó lọ́wọ́ ẹ̀ ni o. ọ̀nà mo yẹ sọ fún yín pé téèyàn bá ní owó lọ́wọ́ ó yẹ kó máa fi owó ṣàánú hmm. torí pé kí ni ọlọ́run ló ń ṣàánú àwọn náà ok ẹ jẹ́ kí n fi yín ṣe example nísìnyí téèyàn kan bá kàn sáré àwọn kú ẹjọ́ ibi ń pa mí ṣé ẹ máa ṣàánú àbẹ́ ṣàánú ẹ. màá ṣàánú ẹ ó di dandan. you see ẹ̀yin náà ìwò bẹ́ẹ̀ ṣe ronú ẹ̀yin náà ìwò bẹ́ẹ̀ ṣe ronú bí olóríire bílẹ̀ ayé ṣe rí nìyẹn ẹ̀yin ni mo bá lẹ́jọ́. ṣe bóun lè léèsì àjọ wa ní community ni ó dẹ̀ kúrò láàrin wa ó gbé igbá ẹwà ó forúkọ sí ṣe bí o ti mọ ẹjọ́ tó bá ń pa hundred naira two hundred naira tó dẹ̀ ń ṣe bí o ti mọ gẹ́gẹ́ bí orúkọ ẹ̀ <laughs> ṣé lọ́jọ́ kan tó bá tọ́jọ́ kan ṣé owó yẹn ò ní o ti. ọ̀pọ̀lọ́ wà ń bẹ̀. ẹ wo so ẹ ti rí báyẹn ọ̀rẹ́ yìí náà jẹ́ ká tẹ pámọ́ṣẹ́ ọwọ́ wa so tó bá tọ́jọ́ kan ọjọ́ kan àwa náà máa wà òkè ẹ yé tẹnumọ́rọ̀ àwọn olówó ìmọ̀ ibì kan náà làwọn náà ti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká tẹ pámọ́ṣẹ́ wa ẹ ẹ jẹ́ ká ọ̀nà òun mú níbì kọ̀ọ̀kan tó bá pẹ́ a máa ga púpọ̀ ẹ tẹwa ẹ tẹwa fún mi jẹun. <laughs> kódà mo máa lọ sí mítì wọn lọ gbọ́n ọ̀rọ̀ tó máa ń sọ bọ́yì pa Fáṣàkè èmi ni mo fún wọn ní information bọ́yì máa pa nígbà tó ń brag tó ń ṣe bẹ́ẹ̀ ní pòun lógun kó tẹ̀dọ̀ dípò máa dí wa lọ́wọ́ ni mo fún wọn ní information ẹ̀ Joshua tó dẹ̀ dé láti Amẹ́ríkà tí wọ́n gbawó lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ yìnbọn fún un èmi ni mo fún wọn ní information Joshua ló jẹ́ kí èmi mọ̀ pé ó wà lọ́wọ́ òun. damn bro. I love your beans, to be honest with you, Thank man. you very much, sir. I really love that beans. I don't hate Nigerian you. food. I don't hate Nigerian. Ask my sister. I don't do Nigerian things. To be honest with you, you a man, you cooking good like that. Damn, Thank you're you, the real deal. You, are the real deal. You, you, cook this kind of food over here? when you get to the harbor, you're gonna make times ah. two or double the money you make it down here. Thank to be honest with you. Sir. Yo, man, I'm really impressed because I never seen guys cook like this. Ah. You really hard working, man. Like for real. Thank you I know when I take you to the state, you're gonna make real cool cash. Thank you, sir. For real, I'm gonna take you to the state. You got passport? No, sir. Don't worry. I know you never gotten out of this country before. Don't worry. I'm gonna reach out to my sister, get you the uh, full details. It's gonna get back to you. I'm gonna help your life. To be honest with you, I got cash. I got money. I got connections. You got no problem. Thank you, sir. I feel you, bro. I got you big time. Let me thank him. Please. Let me thank him. But Dailewa ẹni lọ́kọ̀ ah. ẹ́ òun ló ní kí pé yín wá mi mọ̀ pé nǹkan tó fẹ́ sọ lélẹ́yìí as in ṣe believe pé kò ń jẹ oúnjẹ nàìjíríà rárá àtìgbà tó ti dé chinese restaurants láti ra oúnjẹ èmi gan mo convince ẹ pé kó wá rẹ̀ wáyé kẹ́ bá lè mọ̀ pé kò like nàìjíríà rárá kò ń ṣoúnjẹ wọn nìkan ni ò kí ń jẹ o kò tún lo báǹkì wọn ẹ wò ṣe fẹ́ gbọ́ gbogbo dọ́là tó kó dé àti náírà tí mo máa ń baṣẹ́ inú ilé ń bìbà ìlàkọ sí èmi gan máa lọ baṣẹ́ lọ́dà bòkì. ṣé lóòótọ́ ni. ah ṣé òpó ń dọ̀rùn ni. you don't trust me. I got cash. Come, let me show you, bro. Oh, thank you very much. Pull up, me ah, check it out. Money ta ló mọ ẹni nínú ẹni. Ta oh, why? Why? Jọ dáhùn, ìwọ nìkan to kọ́kọ́ ríṣẹ́ You want to Ìwọ graduate tí ò ríṣẹ́ ni. Àdẹ tó bọ̀ wá ríṣẹ́ ṣe nǹkan tó kú ẹkú rè. Kó máa jalè, kó máa pa àwọn ẹlẹ́kùnjayé, kẹ́ máa ṣàwọn ẹlẹ́ni báṣubàṣu. Ìyẹn ni next thing tó máa ṣe fún ẹ jàrúfà ẹ̀ ń tán kọ́níkà tó wù ní ìka wà nù ẹ̀ tẹ́lẹ̀ ni ṣebí school days ẹ ti bẹ̀rẹ̀ ní wèrè ẹ ti ṣẹgbẹ́ òkùnkùn orí burúkú tẹ̀ ṣe kiri tó fi wá di pé ẹ advance dé level pẹ̀ máa ń rọ̀ ẹ̀bí ìjọba náà ṣe lé àbí àbí ṣe ìjọba náà ló máa ṣe lé fún wa gbogbo nǹkan ìjọba ìjọba ìjọba la máa ń blame tí ó bá ṣiṣẹ́ ìjọba ní kò ló máa wọ́n rọ̀ bẹ́ẹ̀ ṣé wọ́n ṣe mistake ni àbí bóyá ṣe jáde àwọn outcome àbí wọn ò dá ẹ̀ mọ̀ wọn ò mọ́lẹ̀ ẹ̀ wèrè lè jà so ma ma ẹsẹ̀ dànù. apla nìyẹn ni apla nìyẹn ni alalẹ ti bá ti lọ gba on boys mo máa ní pé wúrà ọlá máa notice mi so and again Jackson. tata ni Jackson wọ́n yín larúkọ wọn lórí are you stupid ó notice ẹ no no no no save yourself of the stress má rojọ́ rárá so torí ẹ ò fẹ́ kọ́ mọ̀ ò fẹ́ kọ́ suspect ẹ òun try to cover up tracks àbí òun play smart you will dance the music. This is the end of the road. Eh, uh, boys. Oyabo. Bọ́ọ̀lù kò bọ́ọ̀lù kò tó ojú. It's okay. See, I understand how you feel. Gbogbo bó ṣe ṣe pátápátá ló yé mi. But look, ìwọ gan ní láti fìlú ìsílẹ̀. Not for anything. We have concluded our investigation and we will find this one. You are innocent. Oh, mọ̀ ń pa ẹ̀, we know. But for your own safety and security. ló jáde àtàwọn tó kú ní gbòòrò a kan méjì nínú wọn tí ó ti ṣe àgbákò ìrìn àjò tó bọ̀ bọ̀yẹn aládé màmá kọ́rọ́ if those people need their hands on you kúrà they will school you. bí ẹnì kan jẹ́ ẹni orí ènìyàn ọ̀tọ̀ nínú ní. amor. sí. When everybody coming around it doesn't mean nothing. Awátá ló ní tòun This is the way I stand the way.